الحمد لله رب العالمين جعل المؤمنين إخوة في الدين متحابين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الحق واليقين وأشهد أن محمدا عبده ورسوله الصادق الأمين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته ọ̀rọ̀ àkíkọ́tù ìjọ ọmọ yẹ́sìn pàápàá ìjọ ọmọ yẹ́sìn òun ni a mọ̀ gbéyẹ̀wò ó dàbẹ̀ ni wípé kò sí nǹkan kan tí ẹ̀sìn tọ́lọ́run bá ṣe lẹ́sìn fún wa tó pè lẹ́sìn tọ́lọ́run bá sì fi rinlẹ̀ tí ò ní bùkátà sí ká máa tara wájú lórí ẹ̀ àgbọ́yé ọmọ ìyá mi ni ọmọ ìyá mi ni ọmọ ìyá mi ni nínú ẹ̀sìn ó ti ń parẹ́ mọ́ ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sì ti dàbí ẹni wípé láwùjọ kan ó burú ju àwùjọ bòmíì lọ. mùkọ́dímọ̀ ọ̀rọ̀ tẹ̀síwájú tí mo ṣe yìí mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan kan yé ń o abẹ́ adúpẹ́ fọlọ́run ọba tí ó ṣe gbogbo múmi ní lọ́mọ ìyá ara wọn nínú ẹ̀sìn tó sì fi ìfẹ́ tó fi bò wọ́n dàrú àwa ń sọ wípé ajẹ́rìí wípé òsọ́ba kan tó tọ́ka sí lódodo àti Allah ẹlẹ́dàá wa ọba tí ò lórogún tí ò lẹ́gbẹ̀rà bákan náà là ń jẹ́rìí pé àníbà Muhammad sallallahu ta'ala al ẹ̀rú ọlọ́run bàbá náà nìjíṣẹ́ rẹ̀ sí ni àwa bẹ ọlọ́run kó bá a ṣàlékún kí a ti gẹ̀ fún un ní èdè lárúbáwá àní wa sallallahu alayhi wa ala ọlọ́run bá wa ṣe kẹ́ àtìgẹ̀ tó ń pọ̀ sí i tí ó máa lọ gbére fún òjíṣẹ́ ọlọ́run fún àwọn aráalé rẹ̀ fún àwọn àṣáàbí rẹ̀ ẹ̀wà máa gbọ́ wọ̀tábìrin nàláhùn bí ihsan àtàwọn tó bá tẹ̀lé wọn bọ́lọ́run ti ṣe pé ẹ̀sìn ẹ̀. sẹ́rí pé báwọn olùmọ̀ ti máa ṣàdúrà láyé ni wọ́n kàn fi àdúrà wọn ṣòfò wọ́n ló ní ah, bídíà gan máa ń sọ bẹ́ẹ̀ bọ̀ tó yẹ ká máa mọ ìtumọ̀ tá a bá ń sọ torí ńgbà tá a sọ pé káàdó àwọn ọmọ bá wà tabi'ina lahu àwọn tó tẹ̀lé ànábì àtàwọn sàábé bíi ihsan ihsan yẹn láwa underline tó jẹ́ pé bọ́lọ̀ ti pe ẹ̀sìn gangan ni wọ́n ti ṣẹ̀sìn kì í ṣe pé wọ́n ṣẹ̀sìn pé ọlọ́run ní choice tó gbọ́dọ̀ gbá ni káàdó àwọn ọmọ bá wọn ẹ dákun ẹ mùsùlùmí tá a ti yọ dànù ẹ ẹni tó pẹ́rẹ́ ní mùsùlùmí tá a ti yọ dànù ẹ wo iye ẹni tí ń sọ pé ọmọ ìyá mi nú ẹ̀sìn ni ẹ wo iye àwa tá à ń sọ pé ọmọ ìyá wa nú ẹ̀sìn ni lájọ jẹ́ tájọ àti yọ̀kó nítorí pé kò tẹ̀lé wọn bí ihsan ìyìn tó ń rò pẹ́sìn pẹ́sìn jẹ́ lòun fi ń tẹ̀lé wọn kì í ṣe nǹkan pè lẹ́sìn gangan nítorí ká mọ̀ kí ìsara nìyẹn o àwa ní ìlàyẹ̀ omi gbìn bẹ́ẹ̀ náà ni kọjọ́ kọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ọjọ́ máa rí lọ́wọ́ nípa yóò fi tán. inú nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ jẹ́ ká lọ mọ̀ wípé anna lè kó wọ́tà fi dín ọmọ ìyá mi nínú ẹ̀sìn táàlù lè kó wọ́tà fi eléyìí sọ̀rọ̀ tuntun ó kọjá ọmọ ìyá mi ni wọ́n jọ bí wa. Allahu amara bil mu'akhati bayna al mu'minin wal muslimin wala wala iktalafat ansabuhum wọ̀tàbá àdát ọ̀tọ́nu ọmọ ìyá ẹ̀sìn tá à ń wí gbogbo ibikíbi tá a bá wà lórí ilẹ̀ ayé olólùn ti sì wá lọ́mọ ìyá àti gbogbo àwọ̀ tọ́lọ́run bá dá wa sí ẹ máa wo títóbi ọlọ́run gbogbo ayé tá a wà yìí ẹ̀wòye bílíọ̀nù tó jẹ́ látara èèyàn méjì gbogbo àwọn tí ò sì sílámù gan ọ̀yẹ́ kan tara ilé ìmọ̀ sílámù yá àyíwá náà sùn tako rabbakum níbẹ̀rẹ̀ sóra kẹrin ẹ̀yin èèyàn páyọ̀ ọlọ́run bá yín o alladhi khalaqakum min nafsin wahida ọba tó dá yín lára ẹ̀mí kan ọ náà ni Adam táwọn ò gbà pé Adam lọ́lọ́run kọ́ da? gbogbo ẹni tí ó ṣe Islam tí kórìíra Islam tí ò juwọ́ ju sẹ̀ sílẹ̀ fọlọ́run sápò ọlọ́run ní ẹ páyọ̀ ọlọ́run ọba tó ń dá yín lára ẹ̀mí kan wàkọ́lọ̀ kọ̀mínìhà záújàhà mo wá dá ìyàwó ẹ̀ lára ẹni lára ẹ̀mí kan ń dá ìyàwó ẹ̀ pìrìkì àlọ́tọ̀ independently ara ẹ̀ ni mo ti fàyọ. wàbá sàmínú mọ́rí jálẹ̀ ń kẹ̀kẹ́ rọ̀hún wà ní sàá. ara àwọn méjèèjì ní gbogbo ẹ̀dá tó wà láyé wọ́n ti wá jẹ́ mẹ́sàn-án afọ́ká. áyà mí náà yá sí láà àpẹẹrẹ kan àwọn àmì kan nú àmì ńlá tó jẹ́ àmọ́ pé Islam. iná dínà ń dàlọ́ ìsìlámù kámọ́yà síbò mi ẹ wá ọgbọ́n lọ́run ti wá ṣe wá kádàrá ọlọ́run ni pé àwọn kan ń sìn wọn ò ní sìn kì í sì fẹ́ ọlọ́run ìgbà táwa wá bára wa lẹ́ni tó jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n fún wa ní ẹ̀sà ká choose Islam tó yẹ pé ọlọ́run kàn dàálẹ̀ pé ẹ máa mú tó bá wù yín ṣùgbọ́n nínú àánú ọlọ́run bá subhanahu wa ta'ala ti fi amúsùlùmí kò yí sí o àánú ọlọ́run tó ga yẹn má jàbí ṣòfò láyé ara fífi ṣòfò ní kí ẹ mọ̀ mọ àkóhù ẹ wo bí islam ti rẹwà tó kò síbi kankan tí islam ní sọ pé kí mùsùlùmí kó yan èèyàn jẹ kó yan ọmọ èèyàn jẹ ẹgbẹ́ tọ́lọ́run sọ nínú sọ́látù rahman wàlà àrùdọ̀ wàdọ́ àhá lílì ilẹ̀ tá a wà ń bẹ̀ lórí ilẹ̀ tọ́lọ́run dá yìí wọ̀dọ́ àhá lil anam ọlọ́run ọba gbé kalẹ̀ lil anam àmọ́ àmọ́ anam ó túmọ̀ sí pé ọmọ ènìyàn gbogbo orú ìyẹn èèyàn tó jẹ́ tí ń bẹ lórí ilẹ̀ lọ́lọ́run dá ilẹ̀ fún ibi tẹ́ ẹ̀ mọ̀ gbé nu mu'minuhum wa kufaruhum ẹni tó gbọ́ lọ́run bá gbọ́ nu wọn àti ẹni tó gbọ́ lọ́run bá gbọ́ ń bẹ̀ ẹ wá wo ẹ̀rí tó kún rẹpẹtẹ nínú Islam tó dá lórí wípé ẹ mọ́ ṣe àbòsí ẹnìkan ò lè sọ fún wa wípé agbàtọ́ lọ́nà ní amọ́sàbòsí ọmọ ìyá wa ẹlẹ́sìn islam lọ́nà ní amọ́sàbòsí àwọn tí ìsìlẹ̀ islam gan wọ́n mú ẹ̀rí ẹ̀ jáde inú ẹ̀sìn wa láì tí ìgbà islam pé ọlọ́run ní ká mọ́sàbòsí sí ọmọ èèyàn nígbà tí ọlọ́run bá ń ṣe nígbà tí ọlọ́run bá tó rà nàbí àfàrọ̀ sọ́là ó ní kó mọ̀ jí fẹ́ fún wa kọ́tẹ̀ tó kan tà nàbí ọlọ́run ló kọ́kọ́ sọ̀rọ̀ ìlàdí ìsìnkú sí èmi ọlọ́run bẹ̀rẹ̀ láyé mo ṣàbòsí léèwọ̀ lórí ara mi wàjà tó bẹ́ẹ̀ fún muharama mo sì léèwọ̀ láàrin ara yín náà pàlẹ́ àtàtọ̀ lámù ẹ̀mọ́ ṣàbòsí ara yín nígbà tá nàbí ní ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́làm ó ní fàtàkù dáwàtà mọ̀dúlùm ẹ páyà èpè tálábòsí bá ṣẹ́ gbogbo alábòsí alábòsí ẹni tí wọ́n ṣàbòsí fún tí wọ́n ń wí yìí àti nínú àdéhùn kó sí nọ́ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹni tán ṣàbòsí fún tó jẹ́ èèyàn nínú àwọn nínú ìjẹyìn lọ́n ti wá ṣàwálẹ́sà àwa jẹ́ muslim muslim kí ló korò létí àwọn èèyàn tá a bá sọ pé muslim la hawla wala quwwata illa billah ẹni tó ju fájìṣẹ̀ sílẹ̀ fọlọ́ wàláì wọ́n sọ̀yàn ní muslim tí ó sì islam wọ́n lè sọ̀yàn ní muslim tí ó sì islam wọ́n sọ̀yàn ló kọ̀ míì kódà wọ́n lè sọ̀rọ̀ ní abdulmumin tí ò ní ṣe islam ṣùgbọ́n ó yẹ ká rán ara létí inú ọlá tá a bára wa o tó ṣe kò ń gbé ìfẹ́ ọlọ́run eléyìí ni kókó àkọ́kọ́ tí ìjọmọ ìyá ẹ̀sìn tá látọ̀dọ̀ àwọn àmbíyá wa rusul nítorí ànábì wa nìkan ló ti bẹ̀rẹ̀ o sallallahu alaihi wasallam tá a sì láàrin àwọn táwọn ànábì ọlọ́run tó ṣáájú ṣiṣẹ́ fún ọlọ́run ọba náà ló sọ fún wa wípé ya ayọ́ alẹ́dínà ámànú látàtàkìdú àbá àkúnwà ìfọwọ́nà kan ó lè yá mínísítà habun kúkọ́ lè mọ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má mú àwọn baba tó bí yín ní ọ̀rẹ́ ààyò wà àtàwọn arákùnrin arábìnrin tí wọ́n bímọ yín tẹ́ ń pè lọ́mọ ìyá àtayé ẹ mọ̀ mọ́ ní aoli yá sóra kẹlẹ́ òní sóra ti tàwọ̀bà sóra kẹsàn-án àyà twenty three ẹ mọ̀ mọ́ lọ́rẹ̀ ayò ìnìsàhábólù kó fọ́rọ̀ alálẹ̀ ìmọ̀ ní a bá ṣe sa ìlànà ìlànà kékeré lórí ìtọ́lọ́hún náà pìrìfáì lórí ìtọ́lọ́hún àìmú ọlọ́rẹ̀ ayò túmọ̀ sí pé ká tàpáǹpá sí wọn tòdó ọlọ́run gbé láti di òbí wọ́n ti pa á ti sọ̀rọ̀ òbí ọ̀rẹ́ ayò tí ó mú wa tí ó wọ akó omi orí tọ́lọ̀ ti fún wa nǹkan kan ló fà á táwọn èèyàn ti ṣíṣẹ̀ kó omi ìjọmọ ìyá ẹ̀sìn lónìí tí fi ń jọ bíi pé wọ́n wà nínú ẹ̀sìn tí ó sì sí wọ́n ti wó o. ومن يتولهم منكم فأولئك هم الظالمون ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ni yóò ti ṣàbòsí o tọ́lọ́ ló ń ṣe léwọ̀ dáná ara yín ó ti ṣe o àwọn ẹ̀wọ̀ kan bẹ táwa pàṣẹ àkíyèsí sí tó jẹ́ kémi àti ọmọ mọ̀ pé mo sì dúró lórí pé mo sì ń bẹ ní orí pé ọmọ ìyá ẹ̀sìn bó ti fẹ́ ká wa lò ni mo fi ń bá lágbájá lò nǹkan kan tọkàn ó fi máa rúgùdùgùdù ni pé wàlláhì ó rèsì ni ọlọ́run jẹ́ ká mọ ọlọ́run jẹ́ ká mọ iṣẹ́ tá a ṣe tó bá tọ́ ọlọ́run mu àfi téèyàn bá gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu àwọn olùmọ̀lókù ọlọ́run jẹ́ ká mọṣẹ́ tá a ṣe tó bá tọlọ́run mu ó sì jẹ́ ká mọṣẹ́ tá a ṣe tí ò bá tọlọ́run mu tó yẹ pé lójú àwọn èèyàn ló ti bá tọlọ́run mu lójú àwọn tí ń rí sẹ́yìn ló ti bá tọlọ́run mu ọlọ́run mọ̀ bóyá lóòótọ́ ni ìwọ ni ìwọ jọmọ ìyá sí múmi ní ẹgbẹ́ àbọ̀tà nínú ọkàn rẹ ibi táwọn wà nù orí lọ́lọ́run sì ṣe Allah subhanahu wa ta'ala ìyá àwọn àárí ama lòkùn àwọn sẹ́yìn o sẹ́yìn nsi ẹ̀yin ọmọ ádámọ̀ o si sí àlákùn mò ń dè mò bá ń ṣèkù sẹ́ wa iṣẹ́ táwò kàkún yìí tí ọ̀kan nínú sẹ́yìn jẹ́ ọ̀kan tá à ń sọ ìjọ ọ̀kan gbòógì ní iṣẹ́ pé dáadáa já sínú yín fọlọ. wọ́n máa ń wọ́jà dàgbẹ́ ẹ̀rọ dàlí ẹni tí ò já sí dáadáa tó jẹ́ pé òun náà ló fọwọ́ rẹ̀ fà á wàláyà ló mọ́ nà ìlà náà sà ara ẹ̀ ní kó bú pé pé ńgbà tí ń ṣiṣẹ́ yẹn ó mọ̀ pé kò ṣe tọ́lọ́ bàtí wọn dáàdì ọkàn ojú tí ò sí lọ́kàn nípa ìjọmọ yẹ́ẹ̀sì ìwọ náà mọ̀ pé kì í ṣiṣẹ́ tó bá pàdé lọ́dọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tí mo súnmọ́ yẹn mọ́ àánú ọlọ́run àti tẹ̀rẹ̀ ìdíkà tún fi kókó mi nínú àwọn wọ̀nyí wujubul islah bainal muslimin wujubul islah bainal muslimin ọ̀ràn yẹn ní táàrin wa bá dàrú ká tún tò nígbà míì ọlọ́mọ fàánà ń nìkan kan fúnra rẹ̀ ni ó tún àárín àti tó ọ̀nà tí mi àjọ jókòó pẹ̀tù síra wa lọ́kàn grade a nìyẹn nínú ọ̀nà míì ni pé màá sọ fún bí ntẹ̀ sàmójúkò òfin ní kọ̀kọ́ sọ fún náà lágbájá ọ̀sìn tó dùn mí lágbájá ọ̀sẹ̀ mi èmi ní pọ́lísì kan èmi fara mi fẹ́ mo ní pọ́lísì kan ní tí mo kà tí mo sọ sáyìn ọlọ́run fún mi ṣe mo máa ń ṣàmójúkó tí ẹni tó ṣẹ̀gbọ́n lè mọ̀ pé n tó ń ṣe ó dùn mí tí n bá rárá mójúkó ṣe títí tí màá fi sọ fún un lójú ẹ̀ tí n bá ti sọ fún un wàláì tí ò bá gbà àtún ṣàmójúkó torí pé àìsọ fún un yóò mọ̀ dọkàn mi rú ó ti ṣẹlẹ̀ rí practically ni o tí mo ti sọ fún yàn rí tó ní ẹ tó fà tó ń ṣe bẹ́ẹ̀ òun ò rò pé nǹkan kan bá dínú yẹn mo ní kémi kàn sọ ni mo ní ìtẹ̀kàn mọ́ pé ẹja máa bá ntọ́lọ̀ ní a máa bá lọ ẹja máa bá lọ wàláyé tí wọ́n bì la a sì rẹ́díò ní tí mo ń sọ̀rọ̀ dàrọ̀ tá à ń sọ̀rọ̀ ó dáa kó ó dáa púpọ̀ tó bá jẹ́ pé torí ibi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ àmójúkú o tíyàn bá gbọ́ yé láti inú alukoran tọ́lọ̀ ń fọ́n ọ̀rọ̀ yẹn ká sínú ẹ̀ tó sì ròyìn tó sì tó sì sọ fún wa pé ọ̀kan ní òròyìn àwọn ẹni rẹ ni èyí ó rí i pé nínú lẹ́vù tó ga jù sọmọ ìyá ẹ̀sìn fi máa dúró òní. lóba tó jẹ́ pé ọlọ́run bẹ ọlẹ́dàá wa ó ní wàyí ń tọ́ ìfàtà nínú lè mọ̀mí nínú ìfẹ́tàlú tí àwọn méjì inú àmú ó lè jẹ́ èèyàn méjì ó sì lè jẹ́ díẹ̀ mọ́ tó pọ̀ tí wọ́n bá ti sira wọn gbọ́ fa ashley hu bẹ̀yìn náà hù mọ́ tí mo fẹ́ fàyàn bẹ́ẹ̀ ni pé ọlọ́run ò sọ pé ọmọ ìyá ọmọ ìyá ẹ̀ ní sira yín gbọ́ níjọ́ tíyàn bá ti sira ẹni gbọ́ lákọ̀ọ́kọ́ lọ́mọ ìyá ti bàjẹ́ lọ́dọ̀ mùsùlùmí ni pé after all àtà ló sọ pé ẹbí mùsùlùmí ni ó pe rẹ̀ ìbá àfa ló pe rẹ̀ ó lè sì lè sọ bẹ́ẹ̀ yẹn ó sì lè ṣe báwọn kò gbọ́ sílámù yé nìyẹn kò sí ìsìlá tọ́lọ̀ ń sọ yìí tọ́lọ̀ ní fàásùlẹ̀ hù kò sí àfi kó jẹ́ pé mọ̀ṣákọ̀ mọ̀nàzà àti wá èdè kan tí òye èdè kan ti ṣáájú ó ní ìsìlámù máa ń tẹ̀lé e àìgbọ́ sílámù yẹn máa ń fà fa in bagati ihdahuma ala al-ukhra faqatilu allati tabghi hatta tafiya ila amrillah ẹnìkan bá wá ṣàṣejù ìyẹn nígbà tí a bá lè ṣàmójúpò látìpìlẹ̀ fún ara wa tá a dó lórí pé àyíká sọ̀rọ̀ yìí àwọn kan wá wà mí pé à ẹ mi ò expect irú ẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀mọ́ bẹ̀rù sọ̀rọ̀ èmi àràrà ó expect ẹ̀ tó wá gbọ́rọ̀ kalẹ̀ ìmọ̀ràn ọsọ ni kò sí nǹkan kan tó yàn kan expect nìkan ìwọ ni tó lè ṣe àti tó lè ṣe mọ tó lè ṣe fún yàn àti tó lè ṣe pé á ọlọ́run ti n hùwà ní èyí ṣe báyìí fún wàláì mọ expect tọ̀rọ̀ ẹlòmíì kó jẹ́ ẹni tó súnmọ́ jù mẹ́ẹ̀dá mo wà ní ìjókòó kan à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jọmọ́ báyìí kìí ṣe ṣe ìpàdé ni kìí ṣe pé a lọ sí lẹ́kṣọ̀ àwọn èèyàn wá ń fẹnu ba ibi lágbájá ṣe pé à ó ti di gbogbo gbà rẹ̀ ó ṣe báyìí ó ṣe báyìí mo ní ẹ̀ṣẹ̀ sùúrù mo ní bó lẹ ṣe ń parí ìtayà àtọmọ yín àbí tẹ́ ẹ bá sọ fún mi níjókòó yìí pé èsì rẹ̀ láàrin àyàtọ̀ náà kódà ọmọ tí ò ti bàlágà tó bá burú tẹ̀kọ́ àti sọ̀rọ̀ pé ká sọ́mọ ọmọ mi mọ̀ burú gan láti pèlẹ̀ tó mọ̀ pé ah, ọlọ́run tàánú mi lórí ọmọ yìí o sàn kọ́ ọmọ tí ò ti bàlágà tàwé o òbí mi léyìn nù níbi àtìlẹ́kọ̀ọ́ ìsìlámù náà ni yóò ti sún òbí mi pé yóò sì yìn nù tá a máa sọ fún ọ pé abọ́mọ yẹn níbi báyìí ní ayé fílẹ̀ tójú rẹ̀ bá rí ti wá ìbá àjẹ́ pé nǹkan ni ó dáná ni ó gbọ́ràn wálé wá bóbi wọn ẹ wo bọ́rọ̀ ìsìlámù ti ń kọ́ra wọn ọ̀rọ̀ ìjọmọ̀ ìyá ìsìlá ń sọ yìí ó tún ti rántọ́ mọ́ tó yọ òbí tó yan ọmọ tí ò ti bàlágà lódì tọ́rọ̀ rẹ̀ ti sùn tó ní òní yan ọmọ tó ti wá tó ti dádúró tí ó sọ wípé tí ò níyàn lódì ó ní à bóòlù àwọn èèyàn dákẹ́jọ́ náà ni o mo ní wàláì ní tẹ́ ń sọ yìí ó ṣẹ̀ láàrin aya àkọ́kọ́ mi ẹ sì yanjú ẹ kẹ́nìkan nínú yín sọ fún mi pé òun àtìyàwó òun yìí ní kíláàsì ẹ̀yin tẹ́ bímọ kéèké àtẹ̀gbọ́ tẹ̀yìn ẹ̀yin tẹ́ ti bímọ tó dàgbà ẹ sọ fún páyìn àtọmọ yẹ kí ní kíláàsì wọ́n á rò pé wọ́n gbọ́ yìí làbá ń bọ̀rọ̀ lọ nítorí náà nínú nǹkan míì tó yẹ ká ṣe ń gbà míì ni pé ẹlòmíì sí nǹkan tí ó kàfà tí ó mọ̀ láìdàgbọ́n nínú ẹwà islam ní ká jẹ́ kéèyàn ọmọ orí ẹ̀ láì dá ọlọ́run wa ní téèyàn kan bá ti wá takú wọn lé fàkọ́ọ̀tì lólẹ̀ tí sábìdí àtàtà sí àyìnlá amúyìnlá wọn ní akápò láàbò lórí lọ́rẹ́ lómi ìpínlẹ̀ èsì gbọ́ fún fàkọ́ọ̀tì ní ẹ̀dáwọ́jù ẹ̀dáwọ́jù ọlù rárá o ẹ mọ ẹ fi hàn sí pé nítòsí ò dáa ẹ má wà ní sáìdì ẹ ìtumọ̀ mọ̀kọ́tà lànà ayá yìí nìyẹn àti àtàfíà ìlà amúlùlá tí tí ó fi padà síbi tọ́lọ́wọ́ bá fẹ́. fàyínfà at ìgbìyànjú àwọn èèyàn kan ní òtún ṣokùnfà kó tún padà síbi tọ́lọ́wọ́ fẹ́ yìí o láti gbé pé àjára wa lẹ̀ àsọ́ra wa nù tọ́ba wa ti wá sẹ́rí síbi tọ́lọ́run fa aṣọlẹ́hó báyìí náà hù mọ́ ẹ̀rí páàrin wọn tó kéèyàn máa to àárín àyàn ó ti tọ́fíìsì mi lọ́tọ̀ tá a bá mú ní tọ́fíìsì mi ká máa gbọ́ níbi eléyìí tá à sọ yìí náà ká mọ̀ tó ibi tó dàrú láyé kọ́mọ́ jẹ́ pàwọ́ láàmọ̀ dàbẹ̀rú fa aslihu baynahuma bil adli wà á kú sí tu ìsìláwònù ìsáàtùnù kákùnṣe déédéé iná lọ ìyẹn pé nígbà tí ẹ bá ti ń tó àárín wọn náà ẹ má wo bí wọ́n ṣe kágùn sí yín sí gbogbo ohun tí ó jẹ́ sí Yorùbá ní àìkó mi tán ká ní nǹkan ọ̀hún ẹ wo bí mo ti ń pàkíyèsí sáwọn ọ̀rọ̀ Yorùbá tí tó nítumọ̀ ní ẹ̀sìn wa torí nínú àtúnṣe náà tẹ́nìkan bá ń fura sí pé wọ́n wà ní sáìdì ẹnìkan tí ó sì yẹ kán wà ń bẹ̀ lóòótọ́ nínú ẹ̀sìn ìyá wọn ò lè parí. ọmọ kan sọ wípé wọ́n ní mo gbọ́ tàntàn ńlọrin ló ti ṣẹlẹ̀ ẹni tọrọ yẹn sojú ló sọ fún mi ó ní wọ́n ya ọmọ yẹn balẹ̀ ládùúgbò èsì pé wọ́n lù wọ́n tẹ̀ lágọ̀ wọ́n jáwé pọ̀ nú fún kálukú sọ̀rọ̀ tí ẹ̀ sí kàtàkàtà nígbà tí kálukú wa kó òun àti bàbá ẹ̀ wọ́n sì jọ ń jà mẹ́jọ lédà yéde ẹni tí sọ̀rọ̀ yẹn fún mi wá sọ wípé nígbà tí kálukú kó lé tán ọmọ yẹn wá ń ráhùn wípé wọn gbọ́ tóun wọn gbọ́ tóun wípé ẹ kàn wò pé torí kó jẹ́ bá dájú òun àwọn èèyàn gbọ́ tóun òsì òkè ọ̀kan farabalẹ̀ gbọ́ tóun ni wọ́n wá rẹ́rìn-ín músẹ́ oní ìtọ́mọ̀ yẹn sì sọ ráìtì rẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yorùbá náà mo kàn rántí ni o gbogbo tí mo ń sọ ìkọ́ra yìí ìrònú kan tí ń fẹ́ rò pé mo fẹ́ fi kọ́rọ̀ yìí nínú ọ̀rọ̀ yorùbá náà ni pé àìfẹ̀lẹ̀ kébù sí tẹ́gẹ́ ti sìn mo ní ọmọ ọmọ àti bàbá lè wọ ìjà ìdè wàhálà tí ọmọ ó sì jàre ọ̀pọ̀ orí àmọ́ ṣẹlẹ̀ torí ìsìláàmù ó dá lórí right láti bẹ̀rẹ̀ dópin ìmà hakulọ́hí ọ̀hákù náà nínú kó jẹ́ ìwọ ti ọlọ́run àbí ti èèyàn ọkọ lè fi tìyàwó ẹ̀ ráre ọ̀yàwó lè fi tọkọ ẹ̀ ráre òbí lè fi ìwọ ọmọ ẹ̀ ráre ọmọ lè fi tòbí ẹ̀ ráre ọmọ tí ń sọ̀rọ̀ yẹn pé wọn gbọ́ tòun kò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ ni tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́bọ̀ sí àwọn èèyàn mọ̀ bí wọ́n ṣe pé bàbá ẹ̀ pé torí bó ti jẹ́ ni a fi sọ̀rọ̀ ohun tí a pé tọ̀ ẹ̀yin náà ẹ̀ kí ìtara mi tó sọ yẹn o wọ́n yẹ pé bó ti rí nù ẹ̀kẹ́ sara ni ò bá fi máa ń sọ pé ẹ̀jẹ̀ abẹ́rán sábà tó ní ìwòsàn wí wọn ò ní lálìbà bẹ́ẹ̀ lójú ẹ̀ nínú adab àwọn èèyàn bàbá ẹ̀ wà súnmọ́ pé ẹgbẹ́ sí bó ti ṣe ilé ìtòsọ ọ̀hún náà sórí bá ẹ̀mí ìtaàrin ẹ̀sẹ̀ àlèmọ̀ sọ́n sojú ẹ̀ nìyẹn ẹ wo Islam torí máa ń hàn ẹnìkan lè ga nípò nínú ṣẹ̀rí àtàwádìí mú tá a mọ̀ tá a kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n máa sọ ẹni tó ga nípò kalẹ̀ sí dèdè oníjà ẹni tó ga nípò wọ́n sọ kalẹ̀ sí dèdè oníjà wọ́n ní ibi ibi tẹ́jọ jókòó sínú torí kí n tí rùn lè tàn lẹ̀ pátápátá lọ́lọ́run wa sọ fún wa pé innamal mu'minuna ikhwa àwọn ẹlẹ́sìn Islam tí wọ́n gbọ́ lọ́run gbọ́gbọ́ ní ààso tí wọ́n sì tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ikhwa ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá ìgájú gbọ́ ọmọ ìyá lọ fa aslihu bayna akhawaykum ẹ ṣe dáadáa láàrin àwọn ọmọ ìyá yín wattaqullah ẹ sì páyà ọlọ́run níbi ṣíṣe dáadáa òun la'allakum turhamun ìkẹ́ ó tẹ̀lé ìkẹ́ ó tẹ̀lé obìnrin kan kọ tíra ọmọ lárúbáwá ni tíra ọ̀hún a lè pè ní pamphlet gan bí tó kéré dé ṣùgbọ́n tí ń bẹ́nu ẹ̀ ó tóbi ó ní rifcon. dẹ́ẹ̀dẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ahla sunnati bi ahli sunna èyí tẹ́ ẹlẹgbẹ́ sunna lọ́wọ́ láàrin ara yín ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kìí nàìjíríà ní gbé ọmọ sàwọ́dí ni obìnrin tó kọ tíra ẹnìkan wá fún àti bí ìbàdàn ṣe ní nǹkan ẹ̀dí tẹ́lẹ̀ láti fún mi tẹ́lẹ̀ ah mo ní gba tíra wọn ìgbà lọ́wọ́ ń tàn mo ní mo ti mọ ohun tó fẹ́ sọ mo ní mo ti kà ẹnu àkọlé ẹ̀ tí mo rí mo ti kà tán rifkon ahlasunna síbi ahlasunna ebi sunna kìtàbù ọlọ́ọ̀ ni wọ́n ń pariwo káàkiri ayé àti sunna anabi sallallahu alayhi wa sallam torí àdáyanrí kan nínú ọ̀rọ̀ tó kẹnu tún ni rifkon ahlasunna ti bẹ́ẹ̀ ahlasunna àwọn ahlùsúnà láwùjọ tiwa tá a wà yìí lónìí inna lillahi wa inna ilaihi raji'un èyí sọ̀rọ̀ gbà tí yẹn bá dákẹ́ tó jáde láyé kan nìkan la lè sọ gbólóhùn yẹn sí aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ẹ̀rọ ìyá mi rẹ̀ sì ti ń gbọ́rọ̀ yìí tá a bá ń sọ̀rọ̀ mùsùlùmí generally a sọ ti ahlùsúnà bí ahlùsúnà specially tó jẹ́ pé bí a bá fẹ́ bára kí láti sọ táà ní sòtọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọlọ́múdẹ́mú yẹ ìgbé àwọn sọ̀hábà táànà bí jíṣẹ́ fún ọdí aláwọ̀tálá àwọn àjùmáyìn wọn yìí ṣe ọlọ́múdẹ́mú yẹ ìgbé wọn yìí ṣe kóńkó jábélé ntó bá bá wọn ntó bá bá mú ó bójú yorùbá náà mọ̀ sọ pé ntó bá mú ó bójú nínú ọ̀rọ̀ yorùbá tó ṣe déédéé ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sọ́làm tó ní àwùjọ tí yóò bá jẹ́ tẹ̀lẹ́sìn islam kálíbù ni ó dàbí búlọ́ọ̀kù kan tó gbá kejì mú tí kejì náà gbá kẹta mú yàṣídù báàdù hà báàdọ́ wàṣàbà tàbí náà sọ̀rọ̀ dé èyí. ẹni tí ò lọ lè pé ó lè kàdíìsì tí mo kà ń. wa kíka ọwọ́ bọnú ara wọn ìka mẹ́wẹ̀ẹ̀wá ó ní tí mò ń wí nì. ẹ̀rí ọkàn ẹ̀rú ọkàn àwa náà mọ̀ lù kì ẹni tó bá ń gbọ́dọ̀ tí mò ń sọ. lóye kí ni òjá lè ṣe pé a lè sọ pé àlìjálù bìdí àlìjá àìmọ̀kànmọ̀kàn nú ẹ̀sìn ó wà ní nǹkan tí mo kó báyẹn ni bọ̀kẹ́ sóun nìkan a wà nọ́ọ̀sì nǹkan ìfẹ́ inú ọmọ èèyàn ó mọ bó ṣe jìnnà sọmọ ìyá rẹ̀ tó nínú ara ẹ̀ yóò mọ bó ṣe fọ̀tọ́ ọlọ́run mọ́ra tó nú ara ẹ̀ sọmọ ìyá rẹ̀ ní ìsìlámù sì rú àǹfààní bẹ́ẹ̀ inú tí máa fà ni mo ti sọ ṣáájú yẹn pé ó ṣe báyìí kò yẹ kó ṣe ẹbí mùsùlùmí ló pọ̀ rẹ̀ jésù náà ló lóun ṣe títẹ̀ nígbà tí wàá jẹ́ mùsùlùmí kò lè ṣàṣìṣe inú àyà kúránì láti kà sí ọ̀hún náà nìsín kò ní máa sí pé ẹ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe àti kó jẹ́ pé àṣìṣe ti síwájú ẹni tí bá ń ṣàṣì ẹwọn ẹ máa wo ẹ máa wo àṣìṣe táwọn wíì náà ẹni tí ó lónìí tí wọn ò fílẹ̀ tí wọn ò wòran tó yé wọn pèsè mọ́ṣáláṣí kan wọn pèsè agboolé bàbá kan wọ́n kò agboolé mọ́gàjì kan ẹ̀ ń fọ wà láì ojú ògbà tí ngbà mi tó bá fẹ́ ṣerú ẹ̀ ojú ògbà a lè sọ gbowó yẹn tán a kàn sọ lérèfé lérèfé àti ká sọ ito jẹ́ kò mú òkun nínú ni wípé ìwọ máa máa gbé ìwọ fún ká fi dùn kó sì bá a gbọ́dọ̀ mọ bọ́ra wa sí òhò nínú àṣìṣe tó ga nìyẹn tá a bá mọ ibi tá ìṣe wà tá a bá mọ ibi tá ìdá àti déédéé wà ìbẹ̀lẹ̀ rẹ̀ ká lọ direct nínú kan tí ó gbajúmọ̀ lórí social media lónìí ẹ̀rì tí wọ́n gbà wò rẹ̀ tí bá wí sí ẹ̀gbẹ́ alùsùnà bí alùsùnà wọ́n á mọ̀ ń béèrè pé tó bá yẹ pé kọ́sùdù àtúnṣe ni tàgbà òun tó ń sẹ́gbẹ̀ẹ́ tá ń lálé ẹ̀ àtúnṣe yá pẹ̀lú àníyàn tó dáa tọ́lọ̀ ni mo ti fẹ́ tẹ́wọ́ gba ẹni tí ó fẹ́ bá mi pé òun òun sì ṣe mo ti fẹ́ tẹ́wọ́ gbà lọ́sàn-án mo ti fẹ́ tẹ́wọ́ gbà lóru tó bá yẹ pé òru ló fẹ́ dìde bá mi sọ̀rọ̀ tó bá ti dáa láàrin wọn àtọ́lọ́run ọbẹ̀ lẹ́dàá ẹ̀ ìbàjẹ́ tẹ́ ẹ tàn kálẹ̀ ń tẹ́ rí ikó padà àwọn èèyàn orí kó mọ̀ ìbújẹ́ pé tí èèyàn bá ti ba èèyàn kan jẹ́ nínú tó ti tẹnumọ́ bọ́mọlúàbí ẹnìkan gbogbo ibi tí ó bá dé gbogbo ẹ̀ náà ni ó tọpa lọ́fi máa ń sọ pé yá lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ohun ọ̀rọ̀ burúkú yá lọ kó jẹ padà lọ kó jẹ padà díẹ̀ nínú nǹkan tí a lè pa díẹ̀ pátápátá tí ò tó one percent nínú tí a lè pa kéèsì sí níbi ìjọmọ̀ yẹ́sìn òun náà lásọ yìí fẹ́ni kọ̀ọ̀kan wa ó lọ ṣàtúnṣe ara wa òórùn ara wa tàbí séǹtì sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wa àti ìdáná níbi sallallahu alaihi wasallam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk